واعطانا وعلم من استقام من سكان ثواب الشرف والعباده واشهد ان لا اله الا الله وحده لا شريك له فتح للسائلين ابوابه واشهد ان نبينا وسيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابته وكل ما نهدى فنهده إلى يوم البعث أما بعد ويا عباد الله اتقوا الله تعالى وإن تقوى أفضل المكتسب وتعذب على النسب يا أيها الذين آمنوا اتقوا الله حق ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وإن الرجال يتحركون في جميع نواحي مشارق الارض ومواقفها لاداء تعليم الحج الذي اوجبه الله تعالى معنا هو من شغل الحكم المستقيم وبعد يلتفتون الى قيلة ويذكرون الاماكن الصالحيه لما لا فان البلاد والاوطان تتطور شرقا ومكانه وعلوا وحرما ومجدا وتاريخا وذات القبيله النبويه ببلد إذا بلد غير الأنبياء بلد غير غير الأنبياء في مكان أعلى وموطن أسمى بعد نسكتها تجربة البلدان وثانيتها بالحمى الحمى والإكرام والتعظيم والاحترام عمرو هجرة وموطن السنة ودار الإيمان وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الإيمان لا يوم بيان المدينة كما تأكل حلا بما تحيا متفق عليه بلدة موثوقة الأمة طيبة المطوى فقد مع الإيمان شر قاسم والشيطان ما تقوى عنه سابق وعن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من استطاع أن يكون بالمدينة وليكن وإن أشهر ما مات بها أخرجه وأخرجه الله أنس وقال أبو وقال ابن عمر رضي الله عنه كان يقول اللهم ارزقني الشهادة بالجليل وكان يوصي في بلد رسول محمد صلى الله عليه وسلم أخرجه البخاري عباد الله وإن المدينة حبيبة المحبوب صلى الله عليه وسلم كان يقول أمر أحب إلينا المدينة كحبنا موتنا وشدة متفق عليه وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يا أكثر الناس زمان يدعو رجل نعمي وقريبا ألم يا وقار ألم يا وقار والمدينة خير الأرض لو كانت يعلمون أخرجه مسلم جاء النبي صلى الله عليه وسلم ومهاجوه فيها يمشي محرابه وفيها منبره وفيها ملجأه ومنها مرهقه ملكة آمنة ومدينة ساكنة لا يرق فيها دم ولا يحمل فيها سلاو الكتاب ويقول رسول الله صلى الله عليه وسلم من أقر على المدينة وعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منهم فضلا ولا عدلا رواه ابن شيبه وفيما طلب عليه الشيطان ان النبي صلى الله عليه قال اللهم ان كان في المدينه يرضى ما مكه من الموتى متفق عليه ويقول رسول الله صلى الله عليه وسلم في عشوه عاليه القلب مفرد لا يستبقي شمال لكل سحر وسكي اخرجه احمد وفي هذه سالم من ابي وقاص أن النبي صلى الله عليه وسلم قال ما كل يوم سبع وسبع مرات أسودا لم يدره ذلك اليوم كله ولا تشعر متفق عليه عباد الله وإن صلاة المرء النبوي مضاعفة الجزاء خمسا ونفسا في أقل قول من الناس أن النبي صلى الله عليه وسلم قال orí wọn máa jẹ́ ìlú akíkù náà ìlú àgbáyé ọba yìí ó ní kí náà kọjá ìlú tó kún ọwọ́ gbé àwọn ìfọ̀kànbalẹ̀ ó gbé wọ ìlú náà bẹ́ẹ̀ lọ́wọ́ ọba àlejò ọlá ó fi aṣọ ìdíjẹ́ yìí aṣọ yìí ọlọ́run tó máa bẹ gbogbo ẹ̀ tọ́lọ́wà sí ìlú náà ìgbé bẹ́ẹ̀ ẹ̀yìn tó tún ọdún ilé ní ẹ̀sìn ọlọ́run wọ́n jẹ́ ìtọ́kọ̀tọ́kọ̀ ọba tí ò lára ti gbọ́ ọba tí ò lára ti gbélé ọba yìí òun náà ní ọba tó ń mú sílẹ̀ kórè kò bẹ̀rẹ̀ sí bá ń pè é kátá kó wá jẹ́ ìgbà bàbá kan gbẹdá ìgbà tó wà síwájú wa olórí wa àdébù wa Muhammad sọlọ ń wá wa àdébù sẹlẹ ẹrú ní Ọlọ́run òbí sí Ọlọ́run ẹni tó wà wá lẹ́yìn láàánú ẹni tó wà lẹ́yìn ìgbẹ́ tí gbogbo àgbáyé pátá yìí kí ọba àlá ọkọ àtẹ̀lẹ́sì ìdí àti ìjẹ̀fún àwọn ayé àwọn ẹlẹ́yìn rẹ̀ èyíká gbogbo tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ọba àlá pẹ̀lú dáadáa lọ sí ọjọ́ àjíǹde ẹ̀yẹ ń sọ wọn ọba gbogbo ìbẹ̀rẹ̀ ọlọ́run àti wọn wà ní kọ̀kọ̀ àti ní gbangba èyí àpáyọ náà kò fẹ́ fún àdúgbò sílẹ̀ gẹ́gẹ́ bí a ti máa ń rán wa létí nípa pé ìbẹ̀rẹ̀ ọlọ́run bá òun náà ní bí wọn máa ń ṣe àwọn àjọ lọ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ìdíjẹ́lẹ̀ ṣe nínú dínà tí àwọn akéde ọlọ́wọ́ bá àlejò ọ̀la ẹ̀wọ̀n àti ọlọ́wọ́ bá dà ń sọ yìí òun náà ti gbọ́ lọ́rẹ́ jù nínú kẹtẹ́rẹ́ máa ń kọ́jọ láyé òun náà ti lọ́jà jù ibi títẹ̀lé àti ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá gbọ́ nínú ọ̀dọ̀ àlùkẹ́rì sọ́ọ́kì mọ́lá ìrọ̀pọ̀tàtà tù ọ̀rọ̀tàtà tìrì pàṣẹ òru ní gbogbo e sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ fẹ́ mí àdìpọ̀ pàdé ká fẹ́ mí yẹ̀rù láyé wa ní ma ìjọ ìgbà tó àti ìbẹ̀rù ọlọ́mọba ó ní ìdè bákan náà ayé ìfihàn wa ní ma bára fi yẹn wáyé tí ayé wá wá tí ọlọ́ wọ́n jẹ́ òdodo ìjẹ́ rẹ̀ ọ̀ á jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń bẹ̀rù ọ̀nà. àdàbẹ̀ gbogbo ẹni tí ọ̀bá ti kọ́ ìdílé jẹ́bi láyé tí ò ti kọ́ ìdílé jẹ́bi lára rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan wá ṣe ìṣẹ̀lẹ̀ òkú mi ọlọ́mọdé àti ìṣẹ̀lẹ̀ òkú ọ̀là àkàrà ọlọ́run náà gbó rẹ̀ ẹ̀yìn ń jẹ́ àwọn àwọn ọmọ ti níbi ọlọ́run ọba wọ́n ti múlẹ̀ sí ilé ńlá àwọn tí wọ́n ti múlẹ̀ sí ilé alágbàdìgbà tó ti bẹ̀rẹ̀ nínú wọn bẹ́ẹ̀ sì ni káàkiri ètò orílẹ̀-èdè wà yìí iná ìlú yóò kọ́ ọdún náà ṣe kíni ni wọ́n múra lọ́jọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní àkókò yìí àtàwọn tí wọ́n láti ẹ̀ ń lọ lọ́wọ́ àrẹ́gbẹ́ àkókò lẹ́yìn náà fẹ́ kó bí agbọ́n náà ti ní lákàrà pé bẹ́ẹ̀ ni ara lásán ilẹ̀ ìgbẹ́ ní orílẹ̀-èdè láti lọ sí kí ni láti lọ sí hajj èyí tó lọ́wọ́ bá àlejò náà gbé ní tẹ́tẹ́ ní gbogbo mùsùlùmí tó bá ti lágbára gbé lẹ́ẹ̀kan nínú ìtẹ̀lé rẹ̀ gbogbo mùsùlùmí pátá iná ìjọ lọ́wọ́ bá àlejò ọlá oníkí hajj kò máa jọ ọ̀yàn fún lókùn ìgbà tó bá lágbára oníkí tó lágbára tí ò ṣe é ìlú ẹni ẹ̀rí àwọn tó ti dé hajj tí wọ́n ti kúlẹ̀ tí wọ́n ti kéra nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti kúlẹ̀ sí ìlú kọ̀tí lẹ́sà ìlú náà wà ó ìdíbà ń lo ọdún tó ń wájú òun náà ń yẹ sí èyí tí a lè lọ wọ́n wà lọ́sọ́lá ó ní wọn lẹ́la nípa pé ìṣe ni mo rí pé mo kó nínú mọ́tà mo wá wà ní ìlú mo lè ń lọ sí ìlú ìlú wo ni ìlú tí pẹ̀lú yàrá síbi yìí wọ́n lé bá ọlọ́run yà pé ibi tó ọmọ náà lọ sí ìdíra lọ òun náà ní gbèké ni yàrá yàrá síbi yìí òun ni wọ́n ti orúkọ ìlú mọ̀tínà gbogbo nígbà tí bàbá Muhammad sọ̀rọ̀ wọ́n àwọn àdìgbò tẹ́lẹ̀ gbogbo olùdè gbogbo ìdíra ìgbà tó tẹ ìdíra ń dé ìlú yìí lọ́pàá àti pé wọ́n pe àdìgbò tẹ́lẹ̀ tó wà tẹ̀lé àwùjá wọ́n pe nígbà tẹ́lẹ̀ wà Muhammad sọ̀rọ̀ wọ́n àwọn àdìgbò tẹ́lẹ̀ láti pé gbogbo àwọn ìdí wọn máa gúnlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ní àlùmọ́dé yà. wọ́n máa lọ bí aláyè tó ti kọ́kọ́ pàtàkì wò nínú tààrẹ́ kò ìsìlámì. torí pé àwọn èèyàn ti kọ́kọ́ ọkọ́ nínú mọ̀dínà tí wọ́n máa lọ bẹ̀ wò nínú ẹ̀fẹ́fẹ́ ní kọ́kọ́ wá sílẹ̀ lẹ́nu wa Muhammad sọ̀rọ̀ àwọn àlèwò wọ́n wà bẹ́ẹ̀ ni wọ́n lé gbàgbé wọn àkẹ́kọ̀ọ́ ibi tí wọ́n ti àwọn mùsùlùmí sí lọ́kùnrin ọ̀yá rẹ̀ làwọn àkọ́kọ́ sọ̀rọ̀ wọ́n wà nígbà tó fi bí ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú àwọn àwọn sọ̀hábà ó jẹ́ àwọn lẹ́yìn àbẹ́bí wọn ti sílẹ̀ bíi ten thousand àwọn sọ̀hábà wọn ti sí àyè yìí wọ́n sọ láti sí wọn bẹ́ẹ̀ wọ́n sọ láti sí àyè sọ̀rọ̀ wọ́n àwọn àyè ìjà àkọ́kọ́ náà ṣe kí ni wọ́n wọlé fún wọn ìrẹsì sílá ààbò náà ti rọ́ọ̀tọ̀ àyẹ̀fẹ́ pẹ̀lú bọ́ọ̀dà lẹ́yìn fún pẹ̀lú rọ́ọ̀tọ̀ láti ṣe ọ̀wọ́ wà lọ́sọ́lá ó ní lẹ́yìn náà mọ̀ síbi wà lọ́sọ́lá ti rọ́ọ̀tọ̀ tó ní ìrìn àbò ìjẹ́sìn wọn tí a bá ń dáwọ́ agbọ́nìkan ìlú pọ̀ sí ẹ̀kọ̀tọ̀ síra wọn ẹ rí pé ìlú tó ní pìlẹ̀ ìlú tó ní iyì ìlú tó lóko òun náà ti tó àdéhùn àwọn akáńgbájú sọ̀rọ̀ mọ́ àwọn àdéhùn sílẹ̀ ìlú ẹni tó dáàbì nínú ọ̀rọ̀ àtẹ́jọ́ ọlọ́run pátá ìfẹ́ tó ń lọ́wọ́ ní ìpẹ́lẹ̀ kejì nínú gbogbo òun ti gbẹ̀lẹ́ parí pátápátá lẹ́yìn tàbí nùmọ́ṣà tó jẹ́ nàìjíríà wán kí ló wà nínú ìlú rẹ̀ láàrin ìmọ̀ orí kékeré ìlú gbàgbọ́ ni. ìlú màdínà ibi tí àgbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílà ibi tó fèrè ìsirà wọn ni. nígbà tí wàhálà ti pọ̀ àwọn ará mọ́kà lóòótọ́ ni pé mọ́kà ìwọ́n ti bí àgbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílà. wọ́n ní sílẹ̀ fún ọ̀tẹ́ ọmọ ìfún ọ̀tẹ́ ọmọ ìgbàgbọ́ ìtọ́nà ti kéde láti lọ́wọ́. ìsìlẹ̀ sílẹ̀ ní ọlọ́wọ́ bá àdìsí ọlọ́dìbẹ̀rẹ̀ sí báyìí kọ́ ìlú mọ̀dúnà ní sáré ní ìgbé jáde òun náà ní àwọn àtìmọ́tò ìkúwulẹ̀ ní ìgbà àwọn àtìmọ́tò ìkúwulẹ̀ ní ìjọba ìgbàlúwà. Bàbá mi sọ nípa mímu ní kápítà òfìsù ní tàkọ́kọ́ ìlú mọ̀dúnà. Torí pé ibi tí ìsọ́láàmù ti ẹnu àbíríṣì nínú òfin kíkà ló òfin ẹ̀sìn títí àkọ́kọ́ tàbí ìsọ́kọ́ ẹ̀sìn àbíríṣì ìlú mọ̀dúnà. Wọ́n ò ìlú mọ̀dínà yìí gbà wọ́n ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa lo àwọn òfin ìpínlẹ̀ kejì ibẹ̀ la rí ti gbà wọ́n gbogbo tí o rí ṣe nílùú mọ́tà ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa rí ṣe ìlú kan ní wọ́n púpọ̀ jù ìlú kan ní wọ́n wọ́n kí ni kúta tí a bá wọlé pa kúta lẹ́yìn tó lọ́wọ́ ìṣúra ibi tó orí kan ní ọ orí tuntun náà débi ní ọ ìlú mọ̀dínà yìí nínú àkàdé ìfẹ́ èyí tí a bá wà wọ́n lẹ́nu ti sọ̀rọ̀ fọ́ọ̀rọ̀ ẹ̀dọ̀túnà ó sọ pé ẹ̀rí dájúdájú ní gàgàgọ́ lẹ́yà àdìsílẹ̀ àdìmọ̀dínà dáadáa ìṣòro àìjẹ́tòmìlà tóbià àbíbi ní ti ní ìgbàgbọ́ yóò máa sẹ́rí padà yóò máa sẹ́rí padà ló ti mọ̀ nílẹ̀. bàbá pé ìgbàgbọ́ pọ̀ lórí ayé àbíbi ní ti ìgbàgbọ́ máa sẹ́rí padà lọ yóò máa sọ́rí lọ òun náà ti mọ̀ nílẹ̀. gẹ́gẹ́ bí ìgbà tí èso sẹ́rí padà lọ sí ìgbòho rẹ̀ padà yìí. Ibi tó títí ọba tí a sọ dà ń bọ̀ lọ́bẹ̀ lọ fún ilé rẹ̀ kó ọ lọ́ba la pamọ́ fún wọn náà sí i. Àti ibi tí kò tó wọn náà ń sáré padà bí àyè tó ti jáde bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ní ìgbàgbọ́ máa fẹ́ padà sí ìta àṣọ yìí kí ìṣèlú ilé tẹ̀lé mọ̀ mẹ́fà rọ̀. Ìlú yìí kí ló máa ṣe òfin bẹ́ẹ̀ nítorí pé kí ni báyìí lẹ́nu máa ṣe ó tó tún náà ìlú kan tọ́lẹ́ pé àwọn ẹni wọ́n ń gbé bẹ́ẹ̀ nígbà tí púpọ̀ ìlú kan ṣe lọ sọ̀rọ̀ lọ́wọ́ àdẹ̀sílà tó lóyìn ní á ah, ìlú tó bà tù mí o ìlú tó bà dáa ni o pé ìgbà tó lè má tó a ìlú tó tún gbé pẹ́kẹ́ ni wọ́n á bá yìí má ṣáàtù bá àdúgbò ìlú kan ni wọ́n ti ìpínlẹ̀ pẹ̀lú gbàgbọ́ ìdìbò ga ìfẹ́ fún yẹn ìdìbò ga iná ẹ̀sìn fẹ́ fún ẹni tí pẹ̀lú mọ̀dí náà pẹ̀lú ẹ̀yìn ìlà pàtàkì lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí inú àdìsí náà tí a bá wa kò báyìí tó rúbà rúbà wá wọ́n lè sọ ọmọ wa lè fẹ́rẹ̀ ó ní ẹni yóò tó wà dáadáa nínú yín kí kó o sì bá sí ní bọ̀dí náà lùpà yẹn sọ nípa tó o ti rẹ̀ o ó ní bọ̀dí ní aṣọ wọlé àtàlá tàbí yàrá kúrúkì àti ìlú ti dẹ̀ wọlé má kú sí ní bọ̀dí ẹ̀ tó pélé ní iye ọ̀nà ọ̀la oríṣiríṣi àwọn àkọọ́lẹ̀ oríṣiríṣi ìkọ́lọ́ ọba àlejò ọ̀la tó ń gbé wọn ìdìbò dínà ìyẹn ló fà tó fi jẹ́ pé àwọn òkùnàbá tó jẹ́ àwọn ẹ̀rẹ́ ìdàgbọ́ wà lọ́sọ́lá tó bẹ̀rẹ̀ lẹ́yìn áyì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló bá wá ní ìlú mọ̀dínà yìí náà ti jọba wọn ìlú mọ̀dínà wọn ti jọba wọn pé ní mo ní lọ́sítà tó kálukú wọn ní wọ́n ti wọ́n ti wọ́n wá lọ wọ́n bọ̀ ní pírọ́jẹ́tì ọ̀wà tí wọ́n lọ ọ̀rẹ́ إما الجلالة اللهم حسبنا اللهم حسبنا إلى المدينة ọlọ́run tí bá ti ti kẹ̀lú mọ̀dínà yìí tí a ti kẹ̀lú mọ̀dínà yìí ti ju ti ó ní ìgbà mẹ́fà wàá báwọn ènìyàn o àtìkẹ́pọ̀ wàá báwọn ènìyàn ó yẹ kí nígbà tí àgbò yìí bá dé ọmọ èyí máa fi ọmọ ẹ̀sùn ọba rẹ̀ yóò máa fi mọ̀lẹ́bí rẹ̀ àbúrò rẹ̀ pé eyín rẹ̀ àdúgbò ìgbà wà hàn wọ́n náà ti darí òkú ẹja lọ sí káàdì ìgbẹ́rẹ́ gbẹ́ o pé tó bá já ilé ó fún àwọn ènìyàn àtìkẹ́pọ̀ wá ilé ó máa àwọn ènìyàn lórílẹ̀ àwọn tó máa wá ẹ pé àwọn èèyàn máa kó tí wọ́n wá lọ. Wọ́n máa wọ́n ti wọn káàkiri. Wọ́n máa wọ́n ta bọ́ọ̀lù, wọ́n máa ta bọ́ọ̀lù. wọn sọ nítorí pé àbíyẹ́ pọ̀ wá bá mi rè. Bẹ́ẹ̀ tí àwọn òní tí àwọn onílù kan wà. Wọ́n máa ẹni náà lọ, bí àyè sọ̀rọ̀ mọ́ Ó ní ẹ̀rọ àwọn tí náà ni wọ́n ti máa dákà àti ìjẹ jáde ní àlóòdìjẹ wá ẹjẹ àlọ́bí ìjẹ fún wa àlóòdìjẹ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sọ́ wọn wọ́n ti lórí nígbà náà wò sáàtì lọ́wọ́ wọn. èyí mo ní mo nígbà yẹn yàtí bíbí ń rìn pé ìṣẹ̀lẹ̀ ìmọ̀ nílẹ̀ yóò ti rọ̀ tó bí mo ti máa dá yẹn bẹ̀rẹ̀ fún ẹgbẹ́ àwọn tó gbé ìlú mọ̀ nílẹ̀ tó gbé ìlú mọ̀ gà ní àwọn àbá àwọn akọ́bìnrin rẹ̀ orí kékeré níbẹ̀ lọ hadith wọ́n ti tẹ̀sẹ̀ ọ̀pọ̀ náà àgbẹ̀rẹ̀ àti ọwọ́ àti mọ́ká ìdọ́kùnrin ẹ̀dùn kẹ́kọ̀ọ́ láti fi wọ̀ nílẹ̀ ẹ̀wù kẹ̀máyì. àti ìṣòro ọmọ ẹ̀ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé lọ́sọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ lọ́run lọ́sẹ̀ lórí ẹ̀ tí ọlọ́run sọ̀rọ̀ wọn a máa lò nínú ìgbọ̀n kọ̀ọ̀rẹ́ta èkó olùrè púpọ̀ látara pé kí ni ìlú kan bí yá ìlú ti sáré ìṣòro àbò sáré ìṣòro ìṣòro pàtẹ́yì ìdá lẹ́yìn tí kí ojúmọ́ ìlú kan sílẹ̀ lówà o. bákan náà lẹ́yìn ìṣòro àbò ti sáré kí n bá wọn ayélujára ó fi àmì ìbálò ìbò ní títà láti ẹni wá àti sọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀dọ̀ fúlà igi nàbínú tó kọ́ ní ìbùkún tó láti máa kọ́ wọlé wọn bọ̀ nípa ní nípa bá lẹ́yìn wá tí bá ti nípa ní àti ti fi ìyí bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti ìwọ ọkọ sí nígbà tí wọ́n ṣe gún báyìí ti ilé ẹ̀sìn máa parí wọn lọ́láṣí tí kì í ti ṣubú tó wáyà lọ́láṣí gbọ́ kí ṣubú àti ìwọ ọkọ wọn lè lórí báyìí ìwọ ẹ̀sìn ìdájẹ́ torí pé kí ni kí ṣubú sáré ní tòun lẹ́ ọkọ sí ní báyìí torí pé kí ni ìrọ́pù lẹ́bí ìṣọ̀lọ́ àwọn ẹ̀dọ́ lẹ́wọ̀ ìbùkìlì tí kí lè bá lè fi ilẹ̀ yẹn ní ìparẹ́ fún ìdọ̀rùjẹ́ pé nígbà wọn lọ sórí ìdọ̀mọ́ àwọn ẹ̀sán àkókò táwọn ọmọ nípa ní àdéhùn káàkiri ìlú mọ̀tínẹ̀ náà ló wà ó níbo la lẹ́yìn ìlú mọ̀tínẹ̀ náà ló ti ó wọ́n ní ya ọmọ àbúrò níbo náà wọ́n ti gbèsè ìlú mọ̀tínẹ̀ náà ló ń sáré ìdè òsọ̀ ọmọ ọmọ wa ní nàìjíríà báyìí fẹ́ fún àdínà ìlú mọ̀kàmárì ní ọlọ́dẹ pín òun ibi pẹ̀lú àwọn ará àwọn ilẹ̀ yìí àtẹ́fà lọ́rùn kàmá tó pèsè ní ọ̀sìn bá ọlọ́run gẹ́gẹ́ bí ìyọ̀sẹ̀ máa ń yọ omi bẹ́ẹ̀ ni wọ́n lọ́wọ́ ti yọ. ẹ̀rùbẹ̀rẹ̀ ìyẹn ló bá kí pẹ̀lú ara àwọn ilẹ̀ bí ìyọ̀sẹ̀ máa ń yọ omi bẹ́ẹ̀ ni wọ́n lọ́wọ́ ti yọ. oríṣiríṣi àwọn àjọ àbáyé ìlú ẹ̀ ló kọ́ àwọn ẹ̀ wọ́n yóò láti ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o. À ń ja fún òní ja fún òní yẹn. Wọ́n lè yọ ọmọ lùdí yẹn láwọn òní ìta sí ìkẹ́ ìjà. Bí lọ́mọ wọn bẹ̀rẹ̀ sí ìkẹ́ ìjà káàkiri fún ọ̀pọ̀ máa ṣe káàkiri fún òun náà. Lọ́jà la fi kéde ọlọ́run bá àyè ìjọ lọ́sẹ̀ tó wúlọ́ fún ọlé. Adébí sọ̀rọ̀ ọ̀lẹ́ sọ́ra ìdílé lọ́kọ̀ máa fún tọ̀. Wọ́n ti mọ̀lẹ́ ara yìí ká tọ̀ ẹ̀ẹ́dẹ̀. Ìdílé náà mọ̀lẹ́ kàkọ́ máa jẹ́ ṣe àti ilé gbogbo àwọn ọ̀rọ̀ pátápátá. Náà yẹ kó lọ lọ nínú pírọ̀tọ̀ wọ̀lá àdìgbà. Ìfẹ́ yóò di ọ̀bá àti ìṣòro lọ́rùn nígbà àti lọ́wọ́ ẹ̀. Ẹ̀wù sábà yìí, lẹ́kàrà pé kí ni lẹ́kàrà pé ìlú ńlá òun náà ni ìlú Mọ̀dínà ń ṣe. Ìlú oníkùnkùn òun náà ni Àríkà àdìgbì ìbẹ̀ ẹnu ọ̀gbọ́n mẹ́tò ìlú àbíṣẹ́ ìgbà. Nínú àdìgbò náà, èyí tó ń pé àwọn àkùkọ́ lókè wa alẹ́bí ni àwọn ọmọ ìjà ẹ̀fẹ̀ kọ́ni náà yìí fà máa rí bákà nílẹ̀ ìbá wa. ọ̀nà bá a ti ní ìlú mọ̀tí náà ìlọ́po méjì àwọn ìjà ti jẹ́ mọ́tà ìjọba tó ti mọ̀tí náà ẹ̀rù kan. a ti sọ pé ìlú mọ́tà ìjọba mọ̀tà nínú ẹ̀rọ wọn ni a ti ní àbíkà àbíkà ìwà ìbọ̀ ní màálí ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ̀ ṣàkó màá ó ti sọ fún mọ́tà ìjọba ó ti sọ ọ́ ti bẹ̀rẹ̀ nínú àwọn abẹ́rẹ́ sọ̀rọ̀ mọ̀tí náà ìjọba ìlú ọ̀wọ̀ wa ìlú ọ̀wọ̀ ìlú ó bá àlẹ́ ìbọ̀rọ̀ náà wà lẹ́sẹ̀ láti gbọ́dọ̀ tó wọn wọ̀ lẹ́sẹ̀. ọ̀kan náà wọ́n sábà ó ní ọ̀wọ́ àwọn náà tó yà sí wọ́n kọjá lọ. wọ́n kọjá lọ ni wọ́n pariwo tí wọ́n bá ti lọ fún ọ wá á sọ ọmọ fún ọ lé ẹ̀ka irú rẹ̀ ti wá sí ọmọ tó lù kí á fẹ̀ ẹ̀sán náà bí ju tó bá ti ara àbí yìí bí ìfá ti bì í tó ẹ wọ́n mọ nínú àdéhìí ẹ̀ pa báyìí ẹ̀sùn kọjá lọ àwọn náà tẹ̀lé ní ẹ wọ́n pariwo lọ́sàn-án àbójì ní fún ọ̀bọ̀ ọ̀hún ẹ̀ ìyá ìjọwọ́ fún yẹn ṣẹ̀rí àjọ bá dá òun tó kúrò ìtàlá ìmọ̀ ni wọ́n ń lè sábà bí yẹn ojú ṣe kí ojú ọgbọ́n ọ̀nà wọn yọ náà káàdì ìmọ̀ bí àkọlé oṣù wà fún ìlú ìgbò ẹ̀rí tí o rí ìtàlùmọ̀ bí àkọlé tó pọ̀ ní ilẹ̀ tó lọ́mọ̀ sílẹ̀ tìlẹ̀ mọ̀lẹ́ wà tó jẹ́ tó bá lóko mùsùlùmí lọ́pọ̀ máa rẹ̀ sílẹ̀ ó bá lóko lọ́pọ̀ máa rò bí ah, ọlọ́run bá ṣe bí ilé ọ̀fẹ́ sílẹ̀ oríṣi ìgbò olóore ìlú alágbàáṣà yìí kò sí àṣẹ kẹta àjẹsẹ̀ rẹ̀ gbogbo bí àtìkáta òfin tí yóò ṣe tòmọ̀ sílẹ̀. ṣùgbọ́n ẹ wo ọjọ́ bàbá kò sí. inú náà wọ́n láti ọkọ̀ sílẹ̀ sílẹ̀ pẹ̀lú wọn àpàrà sílẹ̀. ìlú àwọn tó bá bá ìta kẹ́kẹ́ náà lọ wọ́n ti àwọn ti tẹ́ tó tó lọ fún àwọn àyè tẹ́ wọn tẹ́lẹ̀. wọ́n wá ti wọ́n àpàrà sílẹ̀ wọ́n àpàrà sílẹ̀ mọ̀ sílẹ̀. àwọn ọba wa ilẹ̀ Yorùbá wọ́n lọ hajj wọ́n àwọn adarí wákà wọ́n ti bí ìwòsàn onímọ̀ ọlọ́run jẹ́ ọmọ àbí òkẹ́ ìgbàláwà lè wọ́n ní ìtẹ̀lẹ́sí ọ̀la àtàkọ́lọ́run fẹ́ wọ́n mọ̀ akẹ́yìndé àtàkọ́lọ́run fẹ́ mọ̀ mọ̀ akẹ́yìndé. lọ́sà orí bẹ́ẹ̀ inú ọba àdéhùn ọlọ́run ti dìbò mẹ́ ọlọ́pàá ti fẹ́ ilé rẹ̀ ọlọ́pàá ti ilé ọ̀fun wa títà lọ́wọ́ òfin wa a ti mọ̀ kúrò ọkùnrin ọ̀fun wa wọlé àtàrà wọlé àwọn tí wọ́n gbà lọ́wọ́ wọn náà yẹ kúlẹ̀ láyé wọn lọ́kọ̀ bá nígbà tó tó wà lọ́wọ́ wọn náà bá wọn náà wọ́n rẹ̀ ẹ̀ nínú bá àdùnnà kó ní tẹ́lá àyè alẹ́ ìsọ̀rọ̀ bá wọn lọ sẹ́dá ilé tọ̀wọ́ kan èyí táwọn èèyàn tó lọ nínú mọ́tò ní mọ́mọ́ àṣọ ó ní ti aṣọ ti àárẹ̀ ó ní ẹ̀rí nínú àwọn dàdírù kẹ́ńtẹ́ wọ́n pè ní ajúwà dàdírù bá máa ń tẹ̀lé ìlú bá bá àti nínú ajúwà ni wọ́n pè èyí tó wá tẹ̀sí ìlú màtílẹ̀ àlẹ́ ìsọ̀rọ̀ bá wọn lọ sẹ́dá ó ní ẹ̀rí èso dàbílù yìí tó jẹ́ àjọwà ọgbọ̀n tó fara ẹ̀rẹ̀ àrẹ ìdílé bí ìyàbá wọn ti láàárọ̀ tó wá jẹ́ pẹ̀lú bọ́ọ̀kà jìnnà bí ó ní gbogbo dára òfin kọ́ jẹ́ ó ní tó bá yìí yẹn ọlọ́run ti di ó sì jẹ́ ara wọn ó ní kí wọ́n wá sí àbọ̀là púpọ̀ wá sí báyìí wà àbọ̀là púpọ̀ tó àlàyé náà inú ọ̀pá ń bẹ lẹ́nu rẹ̀ tó ó ti lóṣù ó sì jẹ́ ọlọ́wọ́ ó o lọ́wọ́ ni lọ́wọ́ ìmọ̀kọ́lá ó ní ẹni

òun ní ẹgbẹ́ tuntun bá jí láàárọ̀ tó wá ṣe léde ọlọ́run kó sì là kó o nínú bí ń ìwọ ọlọ́run kó sì là kó o níbi àti ìjọ́rẹ̀ ọwọ́ rẹ̀ ló ń gbé òkè àbójú láti àti láti àtẹ́yẹ̀ rẹ̀ àbójú jẹ pẹ́ẹ́sì ènìyàn wá kí láàárọ̀ kó ti sí kó ti pé iná àti rẹ̀ ètò ìlú ti ní ètò ìlú ìlú ti jẹ ọwọ́ àti ìlú pàtó ìlú tẹ́ nínú àwọn ọ̀fẹ́ tí wọ́n máa ń lò yìí lórí tí wọ́n lọ máa bàwá sí fún àwọn àkàdé ẹ̀rù tí wọ́n máa bàwá sí ẹ̀rù torí àwọn tí wọ́n rà ní àwọn òlájọ́ ní tí wọ́n kó wọ̀ látọ̀ orí ìjàmbá dáyé lónìí kò sí ọlọ́wájà lẹ́nu. nítorí àlámọ̀ yẹn lò àyẹ̀lẹ́ tí mo lè ti bẹ́ẹ̀ dàgbà ó lágbára àyẹ̀lẹ́ ta lò. àdébí ni mọ́sálásí mọ́sálásí ẹ̀hárọ̀ tàbí ní káàbà àti mọ́sálásí tẹ̀ lórí kárẹ̀ yìí. torí báwọn àyè mọ́sálásí lórí lórí àyè. ó ti wá lórí yìí náà ní ní ẹ̀fá kí wọ́n bẹ́ẹ̀. ìyàwó ìlọ rẹ̀ ìmọ̀lẹ̀ lóòótọ́ lọ́lọ́gbà lọ́lọ́ nínú tó ju ìjà ẹgbẹ̀rún lọ òun fi hàn kíni kò ní lọ tó máa fi àtọ̀ sí káàbà yẹn ló wá dé pé ìlú mọ̀dínà yìí sábà ní ká máa sun àwọn láti bẹ́ẹ̀ láàfin sọ wọ́n bá kẹ́ àgbà láàfin sọ káma wá sọ àwọn àlùbáríkà ti lé àfẹ́ ha ayọ̀ àyè ìfẹ́ lórí ìdíbà yìí orí kí àlùbáríkà tó pọ̀ ìyá ẹ̀ lẹ́lẹ̀ wọ́n máa sọ pé àlùbáríkà ti ẹ má ṣe kí àgbà àgbòyé ó kò yíwu pẹ̀lú tí olóore ti fẹ́ fẹ́ èyí náà lo ìbùkún yìí ìtọ́wọ́ bá fi sínú ìlú náà kí ẹ sì rí kí ẹ ṣe rárá púpọ̀ nínú ìlú yìí torí kékeré ni ẹ gbọ́dọ̀ máa rántí àwọn tó ti lò bẹ̀ tó ti àwọn ẹni má lè gbàgbé lọ́wọ́ kò fẹ́ ti lò bẹ̀ lọ táwọn ẹni má lè gbàgbé àwọn àmẹ́rìkù wọ́n ní wọ́n dàbí ṣe kété ní ẹ̀ bá wọ́n ní ìlú yìí tí máa ti lè bí ìtumọ̀ bọ́ ọ̀rọ̀ àti tẹ̀lé lánàá rẹ̀ bákan ní pé ìwọ yóò kí ìwọ mú un délẹ̀ kó wọn pàṣẹ báyọ̀ bá lé báyọ̀ fún ọmọ ìpariwo gbà wọ́n mú ilá rẹ̀ bọ́ọ̀lù àti wọ́n tàbí bọ́ọ̀lù kọ̀ọ̀tọ̀ òtù tẹ̀lé ẹ̀ sọ̀rọ̀ fún òun yìí lókè lọ́dà lẹ́yìn o òun yìí sọ̀rọ̀ gbà ọlọ́run ní tẹ̀lé ilẹ̀ ìdúgbò náà bọ́ọ̀lù náà wà fún ìlà kúlẹ̀ ilẹ̀ tẹ̀lé ilẹ̀ sọ̀rọ̀ náà òkúrò náà tẹ̀kọ̀ ọlọ́run ní ẹ̀rọ àwọn tó ẹ̀fọ́ ti parí sára àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ìwé pariwo nígbà wọn adúlọ àrẹ nìkan lọ́wọ́ àti àti ẹ̀dọ̀ ọ̀rọ̀ títà ìgbà tó tẹ̀lé àgbà tó ti káyé lórí ẹ̀rì pariwo ìwà ìwà tó wọlé lábẹ́ àgbà tó ti káyé ni wọ́n pariwo náà. wọ́n takò lẹ́lẹ̀ yìí ní àwọn àpáàdé gbogbo wọn rẹ̀ tó kọ́ fún wọn dé nílẹ̀ dídá wọ́n bọ̀rọ̀ sí kéde wọ́n bọ̀rọ̀ sí nàìjíríà orí kéde èlò alágbàríkà èlò olóore ọlọ́pàá ẹgbẹ́ ọmọ kọ́ ọ́ lágbàdo rẹ̀ ọ̀la àgbàrá ọlọ́wọ́ rẹ̀ bá a kọ́ lọ́wọ́ rẹ̀ والصلاة والسلام على المبعوث ورحمة وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله فإن طلبة المدارس الحكومية يدعون أنفسهم بالأرض إلى منارد ويدعون أوقاتهم في التاوزعي شكلوهم بالاستفادة من العلوم الشرعية واللغة العربية والأخلاق الفاضلة ورقبوهم ولا تهملوهم واحذروا يا سياسيون من قيل وقال ومن الماء والأجل فإنكم تذكرون وقت يوما وتتقومون أمره تعبنا وتحسبون يومئذ على ما تقدمون واعلموا أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشار الأمور محدثاتها وكل محدثة فيها وكل فيها وكل بدعة دلالة وكل دلالة في النار أرجو الله على أفندي طبعا التاريخ لا التاريخ طبعا يعني أرجو bẹ́ẹ̀ látọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún atọ́jú àdébà Muhammad sallallahu alaihi wasallam àwọn ará jẹ́ àwọn pẹ̀lẹ́yìn rẹ̀ ní ìkàwé tẹ̀lé láti fi jẹ́ ọba àlá pẹ̀lú dáadáa sí ọdún ọjọ́ àtúnṣe ìyẹn ní sọ́wọ́n kan lọ́dọ́ ẹnu kí ọ̀rọ̀ nípa àlùmọ̀dínà tí mo náà kọ́ a sì bẹ̀rẹ̀ ọ̀bá lẹ́ẹ̀kan tó ń gbà wọ́n ní múra báyìí fẹ́ à wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ aṣọ mi ọlọ́mọdé àyọ̀ ọlọ́mọdé àyọ̀ ọlọ́mọdé àyọ̀ ọba àròjẹ àyẹ̀ mi ìkẹ̀ ìdí láti pé ìkẹ̀ padà lọ́rùn ọlọ́mọ wa gbà tó fún yín ó sì bá a tó lé yín ọ̀la ọlọ́run láwùjọ ẹ̀ bẹ́ẹ̀ là ń bẹ̀rẹ̀ ọkọ̀ ọjọ́ wa lẹ́kẹ́ rẹ̀ káàdì láti mọ̀ búrò ọ̀pọ̀lọpọ̀ náà fún wa má ti wá má ti á ti lé ọ̀rẹ́ pọ̀ fún wa náà wọ́n lágbára wọn láwùjọ rẹ̀ káàdì pé ìlú mọ̀dínà tí a bá ní ká máa tán àwọn ẹ̀sìn bí omi ti fẹ́ bẹ̀ wọ́n máa bá àlejò láti fọ́ orí ìlú mọ́tíkà bẹ́ẹ̀ náà ìlú ìtọ̀ ní ìlú mọ̀dínà àti wọ́n á tún kò sí àjẹ́ àti wọ́n á àti òwúrọ̀ káàdì àti púpọ̀ àti káàdì àti ìpàdá mọ́tíkà láti gbé òfin ìlú àti ìlú mọ̀dínà ìyàwó kò ní ṣe kí ìlú mọ̀dínà àbẹ̀wò ni torí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlẹ́ àwọn àlùkò òní ló wá lé pé nígbà tó wọn lọ láti wọlé wọn ni púpọ̀ gbìyànjú láti gba àǹfààní yẹn torí ọkọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní ìjọba ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ kó lè ráyé náà yẹn ò ní débẹ̀ ọ̀wọ́n ní ìjọba ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ kó wọ́n débẹ̀ yìí kó lọ ẹ tí ó tẹ̀ wọ́n lọ́wọ́ kò ní dáa kó ni wọ́n gbìyànjú nígbà tí wọ́n bá ń ti háì wọ́n gbà sí ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́ náà bá wọn bùkátà ní àwọn èyí yálà tí wọ́n ti dáa yìí wọ́n ń sáré àti wọn ti tọwọ́ àbùkí wọn rọ kẹta káàkà wọn máa bẹ náà wọn wọlé ayé nàìjí hàn wọn wọlé ayé nàìjí hàn wọn yẹ kó wọlé ayé nàìjí wọn máa tọrọ wọn máa yẹ kó wọlé ayé nàìjí hàn fáwọn ọmọ nàìjí náà ti máa nílé ayé wọn ti sábà rí wọn máa yẹ kó wọlé ayé tó bá kú ní kí n tó ní àtúntò wọlé ayé nàìjí hàn ni wọn máa tọrọ nínú tẹ́tà ní sọ̀rọ̀ wọn wọlé sílá ti máa ti kẹ́ ọlọ́wọ́ ní àfẹ́rẹ́ta wọ́n fi àfẹ́rẹ́ta wọ́n fi àfẹ́rẹ́ta wọ́n ẹ̀fẹ́ kékeré ọmọ ọba ni ọlọ́run ti kékeré tẹ́tù rẹ̀ dáadáa o ọlọ́run ti kékeré tẹ́tù rẹ̀ dáadáa o àwọn tó ti ń kúlẹ̀ báyìí náà ọmọ ọba àti ìjọba ọmọ àti àtàlẹ́ wọn kọ́ náà wọn lọ́rùn mi dáadáa ọ̀la àgbà ọlọ́run láwùjọ kò ní yẹ kọ́ lẹ́yìn ìjọsìn ni o ọlọ́run yẹn ti jọsìn ni kì í ṣe ìṣẹ́ bẹ́ẹ̀ ni yà á ní ọmọ wa tẹ̀ láti báyìí ní bọ́ o àdéhùn ọlọ́run àti ìjọba máa ń ṣe máa lọ síbẹ̀síbẹ̀ náà kò sí àtúntò wọn wọn fi kú báyìí wọn. tó ibi yẹn bá ti lọ́jà o àti lọ́yìn ọmọ àgbẹ̀rẹ̀ láti o wọn kò sí sẹ́ẹ̀sì yẹn lóko rárá wọn wọn máa dá kó de torí kò sí lọ́dọ̀ wọn máa bẹ. àyẹ̀mọ́yé àwọn tí ọ̀wá ti kú ikú láyé wọn náà wọn bí hàtì kù máa bẹ lọ́wọ́ máa púpọ̀ àkáàtì gbígbà lọ sí ìjẹ́ ọ̀sán àbámẹ́lẹ́wọ̀n yẹn ìyẹn lọ sí àjò ọ̀sán ẹ̀kú ló gbé lọ tẹsíwájú tó gbé lọ tẹsíwájú ẹni wọn á tún lò wọn padà. ọ̀gá ara o àbọ̀ fún ara ṣe orí fún àwọn àdáàbò rẹ̀ nínú tó gbéra àwọn tẹ́ mọ̀ká ẹjọ́ níra nínú ẹ̀wọ̀n àtúntò ara ìyá nígbà tó ti mú ti wọlé tó ti mú kókó yín ọ̀ wọ́n dẹ̀ bóyú ti rẹ̀ báyìí báyìí báyìí kí o ti fi yọ kí ni bákan náà wọ́n á wá síbi dọ̀ wá rí pé àwọn ilé ẹ̀kọ́ ìjọba yálà sáyé ìtumọ̀ ẹ̀kọ́ bí ìtumọ̀ ẹ̀sìn ọ̀nà tẹ́lẹ̀ àti wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà pé àkókò yìí tó bá kó tó wá sí báyìí ó ti dúró yẹ̀wò àwọn ìgbà tó jẹ́ pé mọ̀lá ń sọ̀rọ̀ àwọn èèyàn tẹ́ bẹ́ẹ̀ pé àwọn àwọn kò yẹ lórí wọn yóò rẹ̀ fọ́ ìsìn ọlọ́run ṣùgbọ́n lónìí wọ́n dé pẹ́lú àwọn máa mọ wọn tó wá dà báyìí. ọ̀yẹ̀ náà wọ́n máa pé àwọn bá rẹ̀ ti wàhálà lórí rẹ̀ kọ́ títẹ̀ wá ń túbọ̀ lẹ́gà àkọ́rẹ́ yìí pé ń dùn ìdí náà àkọ́rẹ́ yìí pé ń dùn ni pé ebi tí ìjọba ń fún yẹn ó yẹ kó dáka fún mi báwo làwọn ọ̀rọ̀ ti kéde mo ti mọ̀ kẹ́lẹ́ ní mo di ààrẹ tí kù ọ́ ẹ̀kọ́ lára fún lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá lára fún lórí ìkẹyìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ́yìn ọmọ ọ̀gá o ó kàn sí lójú ayé wọn lókà bí wọ́n tẹ̀lé lára fún wọn fẹ́ ni wọ́n alẹ́ nípa wọlé ṣe ní àpọ̀já o èyí ló lọ́kọ̀ báwọn ọmọ òun ṣe rí o àpò yìí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọmọ wa jáde ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ya bó rẹ́ nìyẹn kúrú kò sẹ́ni tí ọba mímọ́ ẹjẹ́ àgbà bá àdìmẹ́ fúnra wa ẹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ọba jí ọkùnrin tó tó ọkùnrin kò ní hàn ọ̀rọ̀ torí kí ọkùnrin náà máa bẹ̀rẹ̀ òun ti ọmọ ọmọ ọwọ́ akọ ọmọ ti yá rẹ̀ fẹ́ à ẹ máa tẹ́ra yín ní ṣe ó ti dá o òdodo ọ̀rọ̀ ẹ̀dúrà ìfọmọkùnrin bá bẹ ọkùnrin mú àdá lórí pé ọkùnrin máa ń bìrì sí ọ́rìsì. Àdámọ́ nìyẹn. Ẹ máa wo, tókùnrin bá wà ní ipò kan. Ọkùnrin wá wà nípò tó lò sí. Láwùjọ yẹn, tó bá sọ̀rọ̀ pé ọkùnrin máa pe òun jẹ máa tó lò. Èmi wò nílé. Yóò máa wo pé ìgbọ́lọ́mọ wá àdámọ́ nìyẹn. Tí wàá máa ń ṣẹlẹ̀ sọ́mọ àdìyá, ẹ máa wà ọmọ, ó tó sì rà sí máa wọ kò máa bá màá wọlé tó kò bá lò ní ìgbà tí ó yìí wọ o èyí jẹjẹ sáwọn rẹ o báwo ni mo ti ní ti àti yìí a lè wo pípọ̀pọ̀ a lè wo pọ́pọ̀ báwo ni mo ti ní jẹ́ kí yóò kó bá ti di ayé wọn èyí bá gbé àná lọ́wọ́ èyí máa yẹtọ̀ ti dúró lẹ́kẹ̀ẹ́ olùṣẹ́ kan jà àwọn kan ti lọ́yẹ́ pé gbogbo ọdún kan tí wọ́n lọ́ọ́ fẹ́ẹ́ látàárọ̀ ọ̀dà lẹ́nu ni kẹ́kọ̀ọ́ tó wá sí ọmọ tó lọ lẹ́sìn nínú ọ̀lẹ́. ọ̀tún náà nílò tó dé àǹtẹ̀ mi. àgùmọ̀ yẹ tó wá lọ sí ní ṣe ní kí ó ń náà rẹ̀. lọ mi. lọ ìdílé àárọ̀ máa ń sọ wa o ẹ̀ bá pàṣẹ ọlọ́run rẹ̀ nàìjíríà ti rẹ̀ rárá aláwọ̀ ìlú bọ́ọ̀rù ọ̀fẹ́ nígbà ọ̀kan náà pòfẹ́sọ̀ wa ní ilé Ìlọrin bẹ̀rẹ̀ pòfẹ́sọ̀ wa ní ọlọ́pàá ìjọba máa lórí tì wọ́n. bí ẹ bá jẹ́ pòfẹ́sọ̀ ti bẹ́ẹ̀ lọ gbogbo tó ti jọ ẹ pátápátá ọlọ́run ti pátá. kí ló fi wá bọ́lọ̀ ọlọ́run pátá mo fi bá yẹ ọ̀pá ní ẹ̀yìn. nítorí pé wọ́n rìn lórí ẹ̀sìn náà láti máa bẹ̀rẹ̀ ọ̀pá kọ́nà wọn ti bàbá tó kù bàbá jù ẹ̀ sàrà òru ìtọ́wò bàbá tó ò ní lè kí ló fi dé ètò ayé lóòótọ́ wọ́n ò ní lè kí ló fi dé ìtọ́wò wọn á lè kí ló fi dé òbí ti akọ́ba tó ń tọ́jú ọmọ rẹ̀ lọ́ba lò ní ilé nípàlùkù wọn ajá olóyè rẹ̀ bákan náà ni pé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ti lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ máa fi ara ká sí èsì ìsúlẹ̀ à ń sọ̀rọ̀ lórí ẹ̀yìn ló ti lù wá ó wá sí ìbá sí èsì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló sì gbé torí pé báyìí ló bá fẹ́ láyé tó á ti á ti àná ti bẹ̀rẹ̀ lọ. ẹ sì dáná sí pé á pàjọ ọ̀wá jọ kù. wọ́n ní wọ́n pé ọlọ́run kò bá tàwọn lọ wa wọ́n ní wọ́n pé ìdílé ọlọ́run kò bá tà. ẹ lè wọ́n sọ fún wa ìwọ̀n máa kọ́ láti lè fi mọ̀ ọ̀rẹ́ nígbà ìgbà yà. èyí ayẹyẹ yóò àtìlẹ́yìn nínú orí ẹ̀dá ń kiri ìjọba yóò ìjọba náà kúrẹ́ ẹ̀dá wa o èyí tó ń bá yọ kàrí sáfẹ́ lọ pé sẹ́ńtì jùlọ o kéwì tó bá ní lọ́gbọ̀n ọ̀dọ̀ kan náà kúrò ẹ̀dá wa o dábàá ń tẹ̀wá lọ́gbọ̀n lójú tá a bá ń tẹ̀ wá ti lọ́ọ̀dọ̀ wá sí ayé a sì ń tó a ń pẹ́lẹ́ yẹn ìrọ̀ là ń o à ń tẹ̀ra wa lásán ìdọ́nà kẹ́ wá sí láyé bọ́ọ̀lù wà sí ìlà lásán ní táà lórí ayé kọ̀wá ìgbọ̀dọ̀ wá ìgbìmọ̀ òfin ẹ̀sìn ìtajà tí wọ́n á ẹ̀kọ́ ní sí èrò ọ̀pọ̀ àwọn àjẹyẹ lórílẹ̀-èdè wọ́n tẹ̀ bu aago kéré wọ́n bá kò ní pàtí é wọ́n bọ̀ ní pàtí sí ẹ wọ́n mọ̀ pé ní ọ̀pá ti dàda ní wọ́n lórílẹ̀ yìí náà. ìjọba wa máa ń tún bẹ́ẹ̀ yàn lóṣèlú àjọ yìí pé wọ́n fẹ̀ ṣe bá tún àkọ́ta ní wí. Tòlówó ṣe fáámẹ́tì ṣe fáámẹ́tì wo èyí náà lórí ọ̀kadà kẹ́. Tí wọ́n wúlò tó kàdé yóò wúlò fún yín, èyí bẹ́ẹ̀ ló wúlò kàdé lọ kẹ́. Ẹ máa wá gbàdọ̀ bí a ó ṣe fún gbá oṣùlọ́lá olórí bí ni. Ó ṣe àlọ́ wa yàtọ̀ tó wọ̀ nígbà tí wọ́n lọ́ fún yín, òkú inú àwọn ọmọ ọmọ bá tẹ̀lé rẹ̀ kó fún yín lọ sílẹ̀ àwọn àṣẹ fún ní ẹgbẹ́ náà yí dá ó ń dẹ́kun òkè lóòótọ́ ìwé ni wọ́n máa tẹ̀ wá wọ́n á kọ́kọ́rọ́ wá sílẹ̀ wá tọ́ ẹ̀yìn tàbí ìtàwọn òkè ẹ̀yìn tó ti tàbí ìtàwọn òkè rẹ̀ o inú ọ̀gbọ̀n tó ti rẹ̀ ni pé sọ fẹ́ yẹn tẹ̀lé pé ọ̀gá olùfẹ́ sí ọmọ yín. Sọ gbogbo ọ̀gá sí ọmọ rẹ̀ tó ẹkú ti bẹ̀rẹ̀ yóò gbàdá.

ìwọ ló máa mú wàhálà lé lọ́wọ́ tó bá yá ìwọ ni wọ́n máa lé káàkiri òbí lẹ́sùn ẹ jẹ́ ká wò tí gbogbo ẹ̀ bá pamọ́ sí wa criminal case wọ́n fi alẹ́ ìdìbò wàhálà ilé ìpẹ́sẹ̀ sí wa kò lọ́sọ̀rọ̀ àti àwọn tí wọ́n lọ ọ̀sùn jẹ́ wọ́n ń dákọ̀ kò lọ́sọ̀rọ̀ àti láti jọ ìwọ́n ní ìgbé tí wọ́n ní ìgbé wọ́n yìnbọn jẹ̀ títí ọ̀nà lọ.

kọ́ọ̀tù kẹrin tó wọ́n bá tẹ̀ fún wọn kàlílẹ́tì ẹ̀ wọ́n bá tẹ kọ́ọ̀tù bá jẹ́ ó parí nìyẹn ó wà lọ́ọ̀tì ní ìlú màá wọ́n lè fi ó kà fún wa ẹ̀jẹ̀ a máa sọ ìní ara pé àwọn kan fún wa lówó kan àwọn kan wọn ten thousand wọn bá ti dé báyìí ten thousand yóò ọ̀nà ẹ̀sẹ̀ tó wọ́n wá ẹ̀sẹ̀ kó

abẹ́rẹ́ ọ̀hánà lọ́dà áyá tí wọ́n tó ní ọlọ́mọdé láti ọ̀fẹ́ kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ti àti láyé wọ́n mú ti dání ìjọsí wa ọ̀nà àdìkúlá ilé ayé ọlọ́run bá bẹ́ẹ̀ lásán ní ọ̀la ni wọn àti táwọn abẹ́rẹ́ ọ̀fún wọn fún ọ̀nà lókì wọn nítorí pé àwọn ọ̀nà ìjọ ya wọn lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ bá rọ̀ ọ́ ní wọ́n lé láti gbé ọ̀nà àgbàrá lọ́wọ́ ووضعنا الجهاد أجل الروح مجرده ولا ثمر ولا وجوده الله سبحانه وتعالى ألم الله من أجل الجور إليه ألم الله من أجل الجور إليه إنه كما لا يكون شيء مجرده ولا ثمر ولا وجوده ألم يكون شيء مجرده ولا أخيرا أولا يكون أجل شرعا وعمله الله سبحانه وتعالى سبحانه ولا ثمر ولا وجوده أصلا عليه ليس من يسلم وين سكت سكت أنا ما بقول ẹ̀yìn ẹ̀yìn ó ti wáyé lókè ẹ̀yìn láti tó kẹ́lí lè mú kẹ́lí ẹ̀yìn ó ti wáyé ní àlàbà lómẹ́fà lẹ́yìn àtàwọn àti gáàsì náà ọlọ́kùnrin àkọ́jà àtàkà ọ̀la àìlùkú láìláyé náà wà. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا الهدى وثبت أقدامنا وانصرنا الضر الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك